بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كده في سجلك ولا رأيناني القول مفيد على كتاب التوحيد إلى بابا محمد بن أبي الوهابي كتاب التوحيد الشيخ هو المسلمين رحمه الله في شرعه wọ́n ní alcohol mufid ọ̀rọ̀ tó sáǹfààní fún wa ala kitabi tawhid lórí tíra ìmúlọ́lọ́kan ó di wa ìgbàkọ́lọ́ ọba kan sọ ní subhanahu wa ta'ala ẹ̀rọ tí a ń kà lọ́wọ́ náà ni ọ̀rọ̀ nípa àwọn ẹ̀rọ ọlọ́wọ́ bá dáadáa tí wọ́n wà jẹ́nà bí gẹ́rẹ̀ ìsáàbù wala azab bí gẹ́rẹ̀ azab wala ìsáàbù وإذا طلب منك الإنسان نعم يرى أكاشا ما مهكا náà ni a wà láàrín fún ayé pé kò sáàbùrú ń bẹ̀ kéèyàn lóògùn máa pàá jùlọ ta aláwọn ògùnkọ̀ kan títà níbi gan sọ̀rọ̀ tí ìlànà sọ fún ayé pé wọ́n وإذا طلب منك الإنسان أن يرقيك kíyẹ̀ bá aṣọ fún ẹkú yóò ṣe rúkìá fún ọ ìyẹ̀ lọ́wọ́ aṣọ fún ọkọ̀ lọ́sọ fún kò ṣe rúkìá fún ọ kò ìzà tọ́lọ́bà ní kàlẹ̀ ìṣẹ́lẹ̀ àyẹ̀ rúkìá kíyẹ̀ bá dé lọ́wọ́ ẹgbẹ́ apá nípa rẹ̀ ṣe ẹyẹ ṣe rúkìá fún yìí fàárẹ̀ yẹ fún òtúkọ kàmáàlì ìzà lẹ́mìtì náà ó tí ọba tó gbé ní ọ̀fẹ́ ní ìṣẹ́ rúkìá imani rẹ̀ pé kíkọ́ yìí rẹ̀ pé bẹ́ẹ̀ ni aljawab dáhùn láyé fún tuka ara o imani rẹ̀ pé توحيد ربي لأن النبي صلى الله عليه وسلم لم يمنع عائشة عن تركيه ثم تي عائشة لو تأتي ركيا فرد سلسلم أبي وقفه قلت يا أولي سلوكي أفهم ọkọ ọkọlọ ìtẹ̀rí pé fún ìyàwó ẹ̀ ó di yé wa هو عقل الخلق المتوكل على الله وثقة به يعني النبي جماعة رقيا فين كنا نؤكجو هو عقل الخلق ولكل من إيمان كسيادي ولا ما تني إيمان تني إيمان سؤال جمال وما صفان ببو بايك عن قرار أنت ما في شيء mẹ́ṣọ́mẹ́ntì nǹkan yẹn ni àníbi sọ̀rọ̀ sẹ́lẹ̀ ẹnì kan lè ní mẹ́lì kújù àníbi sọ̀rọ̀ lọ ẹnì kan lè mọ́lọ́run ju àníbi sọ̀rọ̀ lọ ẹnì kan lè pẹ́ ọ̀rọ̀ bá ju àníbi sọ̀rọ̀ òun náà ló ti sọ̀rọ̀ yẹ mo ń gánsọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àna àlámọ̀kún bìlà àna àlámọ̀ ibi mo mọ́lọ́run gbogbo yìí lọ ẹnì kan tó wí àfọwọ́ náà àna àtìkọ́ àfòwúnà sọlọ́lá ọ̀rọ̀ òṣèlẹ̀ òṣèlẹ̀ Abubakar Siddiq gbogbo wa gba ìpín lẹ́yìn àwọn ìnẹ́bí ọlọ́ọ̀ba òṣèlẹ̀ tó tó nígbà wọn fi jẹ àkàlẹ́fà kí ló wí ni wòlú tó alẹ́ ikú olóṣù fi kẹrù kù nígbà lọ́kọ̀ sí nu ó gba Abubakar Siddiq fọ́ bẹ̀rẹ̀ ni wòlú tó alẹ́ ikú olóṣù fi kò sí méjì bẹ́ẹ̀ ní àwọn àdébíọ́lọ́ọ̀ba kò sí tó dìbò sí ilé abubakar siddiq kan alógbé ẹ̀ fún wa anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní kò sí ẹni tí òun yọ báyìí tó wọ̀ lórí tó dáa ju abubakar lọ sí wọ́lá àǹbíyà ní àwọn anabi ọ̀nà ọba kò sí ohun tó òun yọ báyìí tó òun sì wọ̀ báyìí tó dáa ju abubakar siddiq lọ lórí gbogbo wòlíì ká ní abubakar siddiq lẹ́yìn àwọn anabi ọ̀nà ọba هذا ما وهو أكمل الخلق النبي يقول في كل من ويدا توكلا على الله يكون توكل يلوبا ستة أسود أسني بابون ولوبا ستة أسني تروس ولوبا ولأن هذا الحديث حديث حديث لا يسترقون ويبيري في يكون سرقيا فوما يعني أي عايشة لو سرقيا في تعمل في رقيا فوم إلى آخر لما كان في طلب عرض الأشياء فجاءوا يقولوا هون الكثير وتقدرني ولا يعرف الفرق بين أن تابل أشياء بالطلب وبين أن تعصل بغير الطلب قد ما هو wíkì kan ìsìnlẹ̀ rúkìá ṣẹlẹ̀ ìpẹ̀jẹ́ pé ó béèrè fún wa wọ́n máa ń ṣe rúkìá jàre ara mi ọ̀yá àjọjọ́ pé à yí ń ṣe rúkìá fún ẹ̀ kọ́ ní yẹ wà jọ́kù kò béèrè fún kọ́ọ̀lù hù gbóòrùn àkàmà òkúta àti ìbílẹ̀ mọ́ ìṣáni وكاسع بن بالميسة أنه تبقى وقوى الجنة بجاري إسلام العذاب قال أصحابي ادعو الله يجعلني منهم أنا نبقى بنوه بقوله الله سبحانه وتعالى في بسنوه قال أنت منهم أنا بني إيوه لاني صلى الله عليه وسلم إيوه لاني صلى الله عليه وسلم فقال أنت منهم إيوه أنا هو قول الرسول صلى الله عليه وسلم هل هذا هل هو بواي من الله إكرارا إكرار أو بواي إلهامي أو بواي الرسول سي إسفوني كراني بوع نوم في واي يتدولوه بني سبحانه وتعالى باقي إفيني لك يتدولوه باقي بيانو جري أو واي إلهامي أبي واي إلهامي أديوان أو وهي الرسول أبي وهي ترى جشلون ثاني مثل هذه أمور irú àwọn àlámàrí báyìí tó tàbí ànábí sọ́wọ́ sínú wọ́n wà nínú wọn يحتمل أنها واي إلهامي واي إلهامي كونس إلهامي صلى الله عليه وسلم أو بوسيط الرسول أدقوا قالوا بانو بشيء أو بواهي الإكراري دعاء استرس الله عليه وسلم بمعنى أن الرسول يقولها والله عليه الإسلام لوي فإذا أقرأ الله عليه الله بافر لبثه بني متويا بني صارت وحيا إكراريا يا جواعي تقولني أفضلت الله سبحانه وتعالى تريد كما تفهم به ترى النبي صلى الله عليه وسلم كنيا أكبر أتمنى جنة لا يتسامح láti ilé tó jẹ́ àbí àbí àfimú ẹ̀wà ọ̀jẹ́ ńlẹ̀ gan kí ló padà fi rí rẹ̀ kí ló kí lè rí ẹgbẹ́ pé àlébí ò lágbára rẹ̀ ó ń bí ẹgbẹ́ ẹgbẹ́ gbọ́ wọn tó ń jẹ́ lágbára jáde ní ọ̀jẹ́ ńlẹ̀ ọ̀sọ̀ wíbẹ̀ pẹ̀lú ẹ̀fẹ́ ẹnu wa ní àbálẹ́rì ó sì wá ní ìṣòwá ní àlébí ò lágbára láti ní ìwàjẹ́ ńlẹ̀ pẹ̀lú ògùn ọ̀rọ̀ ọ̀bà tó ọba fẹ́ ó ń wáyé àgbára gẹ́gẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìṣùn ṣéwù ilá ṣéwù ọ̀kan nìyẹn nù ẹ̀ ọ̀kan nìyẹn nù ẹ̀ eléyìí kìrìgbọ́ mú àjẹ́ndà òun gáà lọ àjẹ́ndà rẹ̀ tiẹ̀ ni àwòlá nígbà tó ń gọ̀ lágbà àti gbogbo àrẹwà àjẹ́ndà pẹ̀lú àánú ọlọ́ọ̀bà gbogbo ẹ̀rọ lójú àwọ́dé eléyìí náà wọlé omi nǹkan ẹ̀rí mi Bẹ́ẹ̀ni, ilé ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ jáwà ni, ń kọ́ àti máa, in kiri àrùn tó sọ́kì mílẹ̀ náà lẹ́ẹ̀ni ara rẹ̀ kò bí náà bá. Sàálì ni máa ṣe ìtìkú báwẹ̀ ń pa gáyé ìbẹ̀rẹ̀ lọ́mù. Láàrín kìí á mọ́ tó wà gbígbà ìsìlẹ́m bí ò lẹ́gbà tí ó láǹfààní yàtọ̀ kí lè jẹ́ kó rí àǹfààní sí ni pé ọgbà islam islam àwò àyàkí ó ti fún òfẹ́ gbà mọ́ ọ̀rọ̀ amúkọ̀ yẹn ọ̀rọ̀ yẹn wọlé gan-an alàgbẹ̀ malik ọ̀ṣun ló yẹ ẹgbẹ́ mi bẹ́ẹ̀ náà ọba ẹ̀ ní kíkọ́ ọ̀fẹ́ mo ní báyìí gbénu lé ìgbìmọ̀ ẹgbẹ́ ọ̀nà àwọn olùyìn tó fẹ́rẹ̀ yìí oye so ahlu sunna wal jamaa ẹ̀yà tó wà nìyẹn a ní bí anábì kayọ kí ni ipò rẹ̀ anábì kayọ ibn kayyim ibrahim allah ní lillahi haqqun wa lirrasul haqqun lọ́rọ̀ lẹ́tọ̀ọ́ tiẹ̀ jíṣẹ́ lọ́sí lẹ́tọ̀ọ́ tiẹ̀ kala tajar akani haqqan wahidan bi ghairi furqanin ó ní ẹ àwọn ẹ̀tọ́ méjì yẹn kọ́ wá di ẹ̀tọ́ kan náà láì sí ìpínyà láàrin wọn eléyìí ẹ̀sẹ̀ dídé ọ̀rọ̀ yorùbá mẹ́kọ́ yorùbá nínú tó nílà káàbí yorùbá tọ̀ wọn kí ni yorùbá wí kò ní kò ní jẹ́ bàbá kò ní jẹ́ Tuma bàbá kọjọ́ tó máa kó má làálà bàbá ká ẹ̀kọ́ yorùbá àlàáfíà ìlọ́lá tó nínú tó nílà káàbí bá àrùwà àyè ẹ̀kọ́ ni àbá gbọ́ dìrọ̀ nínú ọ̀sọ̀ wọ̀ wọ̀ wọ̀rin àgbọ̀ ìbú ọ̀sọ̀ wẹ̀ nípa tó lọ rẹ̀ ọ̀ nínú àmì ọlọ́run ẹ̀ lẹ́gbọ́n sọ bẹ́ẹ̀ lẹ́gbọ́n sọ bẹ́ẹ̀ àgbọ́gílá bá sọ ẹ̀ bá ti gbọ́gílá bá ولكن رواية أبو بخاري ما رواية من بوانا في ما اجعله منهم ضوبا يكي وكتا وراني على دي سادواني أن الجملة أنت منهم هنا الجملة وانا وعنواني خبر بمعنى الدعاء الدعاء قالوا ثم قام رجل آخر بين أراكم من وجدي قال إدعو الله أن يجعلني منهم كان بلوبا كف من ناس يوم شانسني فربما لو فقال رزق سبقك بها أكاشا أبي أكاش وجهه ويرد النبي صلى الله عليه وسلم أن يقول لا أولا هي فسفك يا أو سنوه وعليه السلام قال فوق السنوان لكن قالت سبق بها فئاء كتب الرجل أي بعابئ من شدة ومفضيلة lórí ipò yẹn mọ́nkí báyẹn òde owó òde ní mọ́nkí báyẹn wọ́n fàdí ilẹ̀ àtọ́ láyìn owó débẹ̀ àwọn ààbí mas'ala al-ukasha bin mihsan àbílòpọ̀ mas'ala yìí سيكون أكاشا بين موسى ميسى لدبي يكتب لك العلماء الله أكبر وفاقه وصالة حريب من يكللو يه كيف لم يجعلوا بالقلور يه لهذا قال الرسول صلى الله عليه وسلم هذا كلام في كيرا الذي سربلو يه وقيل إنما كان منافقا أنا راكم يا منافقين راكم لن كان يفوز عنه منافقين فأنا يقول هو منافق يوسف báwa fi bẹ́ẹ̀dì kọ́ ọlọ́bẹ̀yẹ báyìí lẹ́sẹ̀ pọ̀ àánú wọn ó ti wà láàrin wọn nígbà bí mùnáfíkì kò tó tẹ́lẹ̀ Allahu akbar fàrọ́dà rasul anla ìjíbu hahu bima yakra alifan bí wọn fẹ́ kó má kó lé sí pẹ̀lú ara òsín wọn pẹ̀lú kékeré wọ́n á dá pé mùnáfíkì ni òsín fún ìmúnáfìkì ṣètọ́ ní yọlẹ́nu wọ́n rí pé gbogbo tó ń ṣe náà zẹ́rù ní gbogbo ọ̀rọ̀ ń jẹ́ àti zẹ́rù lọ́n gbà ó lè sẹ́yìn máa ilẹ̀ ó lè ó lè sàánù láfíríkì kan lọ́kọ́ àwọn àjọ àwọn àjọ sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ó ti lọ́kọ̀ mú bìtì kan ti bí màkà fún bí mà fún ọkọ̀ rẹ̀ àrọ́kọ̀ yẹn lọ́dọ̀ á fẹ́ ìyàwó yẹn mùnáfíkì lọ́dọ̀ á fẹ́ ìyàwó yẹn ọmọ tí mùmìnì ẹbí ọ̀dọ́ wọn ní gbé wọ́n wá máa níbi tí ọmọ kó máa àwọn ọmọ náàbì kó máa níbi kó máa níbi tí ó máa dé lọ́sọ̀rọ̀ bẹ̀rẹ̀ káàkiri ọkùnrin àwọn ọmọ ọkùnrin náà wọ́n á níbi tí kan wọ́n ṣe wọ́n fura kó máa yẹn máa kékeré yẹn pé ó ní ẹ̀sùn ó ní bẹ́ẹ̀ ni ọmọ náà jọ́nà tó mọ̀ pé gbogbo tí wọ́n sọ nígbà wọn pàṣẹ wọn pàṣẹ àwọn ẹlẹgbẹ̀rẹ̀ lọ fún bàbá bàbá ní fífi bàbá mùsùlùmí àti kìnìún àwọn ẹni sọ yìí máa lè sọ fún ibi Muhammad sọlá àwọn ẹwà wọ ọgbà yẹn náà wọn ni ó sọ àwọn mò ń búra fún ẹtú ma ojú kúlù nípa rọdùn mi lọ ojú nípa tó ojú wo mọ kékeré mọ ìpín dáǹsì ọ̀dà ìpín dáǹsì ọ̀dà lótò bó ìdí bọ́wọ́ kò nípa tó wọn lójúkọ Islam pẹ̀lú ọkàn mímọ́ ọ̀dọ̀ sí Islam rẹ̀ dáadáa di wa so wọn mọ̀nàdìkì náà ń fi ara àpàrí pọ̀ kàálífẹ̀ lẹ́kà wọn náà mara rẹ̀ gbére ìsánú aláàáfíì ìbàfíra wọlá alkọ mọ̀háàbìrà alẹ́kọ̀ọ́ ni ma dáná ọ̀tẹ̀ ma dáná ọ̀tẹ̀ ma dáná ọ̀tẹ̀ gbogbo ẹ̀ náà jẹ́ ìjọba ìjẹ́ ẹ̀kọ́ dín nípa sílẹ̀ pàrọ̀ ẹ̀fọ́ sílẹ̀ pàrọ̀ ẹ̀fọ́ ọlọ́ba mọ́sùlùmí mọ̀náfíkì ọlọ́ba ọlọ́run kó sànù ọlọ́ba ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah àni tààlífà nàbí ọ̀kílà àkáfà àyẹ̀yẹn sọ́kàá dáàbò fẹ̀tìlíbò àmẹ́lẹ́ ìsẹ̀mìnà dáà àlẹ́bí islam bẹ̀rù pé tó máa rọ pé wọ́n wà nù wọn ẹgbẹ́ ìdíje pé àlẹ́bí ìdíje lẹ́nu àlẹ́bí close ọ̀nà ó close ojú ọ̀nà yẹn àdúmọ̀ bèrè yẹn ó lè àtà فيطلب آمان ليس منهم فقال هذه كلمة التي أصبحت مثلا وهذا أقرب إليه إذا لم يقولوا لي أقولوا لي كيف أتدقني غير في جاجل والله, والله تعالى أعلم نعم في مسائل أبي أو يقوان باب ساكعي بقوم الأولى لا أقوم بمعرفة معرفة مراتب الناس في التوحيد wípé àjùra wọn lọ àgbàdì kọ́ nípa ìmọ́lọ́wọ́ máa ń ta fún ọlọ́wọ́ bá àjùra lọ. màrífẹ́tú maratibi nas fi tawhid màrífẹ́tú bá ń kálukú jura wọn lọ. ó di àjùra lọ sí àgbàdì kọ́. lẹ́yìn náà àṣírànìyà ما أخوذ من قوله إليه عربة من جبيني دخلنا الجنة بغير حساب ولا عذاب وهو الجنة لا يستروا شيء تجدي هكا ثم قال أم الذين لا يسرقون ولا يتقعون ولا يتجيرون دعونا نعوزون إيه kó se rúkíà fáwọn انا ọgbọ̀n kan jẹ́ fáwọn àwọn tó wọ́n ìlú ẹyẹ jẹ́ ìlàzárí asáàlìyà ẹlẹ́ẹ̀kìí máa na ìtumọ̀ ìmú lódodo ìmú tawhid lódodo ó bí wa ayé ta hakéèké tawhid lónìí ìmọ̀lọ́run lọ́kọ̀ lódodo ọ̀gọ̀dọ̀ àna awọ́lu gbáàb fi awọ́lu gbáàb áfíríkà nípa gbáàb aláàkọ́ ìnà ta hakéèkà hù pé ìmú lódodo yẹ takhalisuhu min ash-shirk wọ́n yàn pé tawhid yẹ tí ò sí tọkọ ojú máa rọ ìṣẹ́kùnbẹ̀ bí ṣe kò tulẹ̀ máa ìdíkọ̀ pẹ̀lú ẹ̀ kódà àwọn nǹkan míì tí èsì ṣírk gan kò jìnà sí kó mọ̀ bàjẹ́ pé ṣírk ni á jìnà síra wọn ẹ̀jẹ̀ náà ni wọ́n kò sí ìdíkọ̀ sí ìlú ìlọ́kọ̀ kọ́lọ́ ní ara ọ̀ ẹgbẹ́ fún mi ní ìgbà nígbà tó báyìí mẹ́fà ẹgbẹ́ fún mi ní ìgbà tó báyìí mẹ́fà pa àdúrà lọ ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwọ ọlọ́ba bí àfọ̀rọ̀ ìkùtọ̀ ìgbà ọlọ́ba àfọ̀rọ̀ àlìsà ẹlẹ́kẹ̀ẹ́ ثناؤه سبحانه وتعالى على إبراهيم لكونه لم يقم المشركين أي الله سبحانه وتعالى تنيا نبي إبراهيم ذلك السن وشبه في لا إبراهيم كما أقول بسعير لا لا لا كما كمبليت كل يبو هو الظاهر في آية الكريمة هنا نسيها أنه آية الله إن إبراهيم gidan ibrahim jari ya kana an ummatan al'umma kalon ita nation ibrahim don fati yau taimi da ranafi inu a kira da wasatiya rahimahullah shekwa wasatiya shi rokan bai ba bai mu lọ́wọ́ ń tó bá rí kó tó nìkan musu wani kan musu wani kalwa bamu bamu bẹ̀rù an ta umma al'umma ni yọ wa an ta jama'a wani jama'a wani jama'a àwọn ẹgbẹ̀rún lọ́wọ́ yẹn àwọn kọ́ni jẹ̀má lọ́bọ̀rọ̀ mi yẹ kó wọ̀ nǹkan láti káì lójú lọ́rọ̀ yìí ó wà ọ̀rọ̀ Islam kò tọrọ democracy jẹ́ bí káàkiri àdúgbò pé bí àwọn táwa náà kọ́ yìí àwọn táwa náà kọ́ yìí gan àwọn àpọ̀ ìsàlùkì ni àwọn àtẹ̀mí nìkan ni mo dúró lórí mo dúró lórí mo dúró lórí ó gbogbo nàìjíríà bá sọ fún bákanì tí bá ti kú dodo ní gbogbo lọ́rì dúkọ̀ òdodo yẹn dúkọ̀ òdodo yẹn ó bí yẹ wa bẹ́ẹ̀ ni àmì láì bùkún yìí ní gbogbo olú ẹ̀ ní gbogbo olú ẹgbà yẹn kù sí kù sí níyàwó kí wà níbi lútò tí bẹ̀rẹ̀ ti ẹgbà náà ìfọ́tà ọmọkùnrin ni òní kàtà tábìlẹ̀ fún mi oníyàwó ọmọkùnrin ni ó dúró dé ó bí yẹ wa sùmọ́ bẹ́ẹ̀ ní tuntun ẹ̀ majority majority ara o majority majority kọ ìwo ni hujja àwọn ìzára máa wọn bẹ̀rẹ̀ ìzára wọn ni hujja ni yẹn kàn lẹ́rí gbogbo àwọn gbogbo àwọn gbogbo àwọn gbogbo àwọn hujja hujja ni ara rẹ̀ balẹ̀ yìí wọ́n ti yé wa ló mú sáfún ẹ̀yọ́ wọn ọba yẹni ó ní inna ibrahim ọlọ́wọ́ bá ní yẹn ibrahim bá ọlọ́wọ́ kan ní sọ́wọ́ àìfọwọ́ ibrahim kana ummatan al'umma kan nishin kan قانتا لله حنيفا هو بيو ولم يكن من المشركين ثم جاء ولوبا فإن هذه الآية لا شك أنها تلك الثناء على إبراهيم عليه الصلاة والسلام آية هي مسلمين بيك يقولون بمواني بالثناء كل ما جاي على إبراهيم لو يعني إبراهيم عليه الصلاة والسلام وإن كان من هناك امتناع انتفاع الشرك عنه هنا لنوع قطع لنوع يعني ولو حايبكم حياة إبراهيم فإذن المشركين قد يعني دل ذلك على أن كل من انتفع عنه الشرك وهو محل الصلاة من الله بوبوبا انتوا بس يكونوا أبو wà náà tọ́lọ bá nífẹ̀ẹ́ sínú tọ́lọ nìyí subhanahu wa súnmọ́ jùlọ arrabe masala rẹ̀ rin sanáhù ala sa'adatul awliya salamatihim minal shirk ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tún ní àwọn aṣíwájú àwọn wòlíì ọlọ́run ibi àwọn wòlíì ọlọ́run bá náà làwọn tó wọ̀ ṣe bọ́ ẹni ń ṣẹbọ bí ẹni tó wòlíì bá kébì kárakára wòlíì ọlọ́run bá ẹjí ń kàlùjẹ̀ ló wuli ń ndị ọlọ́ọ̀bà ndị pé ìrìnàjú ẹgbẹ̀ wuli wọlé ndị wọlé ọlọ́ọ̀bà kò jẹ́ wọlé ndị ẹni tó ndị ó ń ndị tó ndị ó ẹni ní ó di yé ó di yé mi náà yóò yẹ lómi ó di yé wa ẹni ó di yé kó sáà nínú wa. التهاوي رحمه الله قل ولو ترى الإنسان في الهوى ورمي لك دمه منف واتم ومشى على الماء كان لليوم ليس بالمؤمن كذا مؤمن قبل أن يكون وليا تجيبه كل يوم يجيبه ولي إن خالف السنة تجيبه زي ما تكون سنة كل يوم تكون سنة أو دي bí kúmọ́lá náà mo rí arákùnrin kan wọ́n ti Mustapha ọmọ ọ̀fà ni àjọ wà ní airport títú kan àwọn akẹ́bí ọjọ́ bíi jùmọ̀ ìrìn jùmọ̀ àrùn lálò ní airport ní wọ̀láyìí tí bá délé tí ìbá pèmí ní Mustapha láì fàlájì kù àbílùsì ah wọ́lá ìpọ̀ oníkẹ́yìn àbá àwọn ọmọ pèmí kò Mustapha láì fi gbogbo àdúgbò sí láì fi à wọ́n àbílùsì

nígbà bí ẹgbẹ́gbẹ́ bóyá ṣe fún onífẹ́ ní sẹ́lẹ̀ tí ó ṣe kú sídà ní ọ àbí àmì ní ọ àbí kí nìkan amphos àbí àwọn tí wọ́n kún ọgbà fún yẹn wọ́n di ọmọ akẹ́kẹ̀rẹ̀ mọ́ adán ìjẹ́ ìgbẹ́ rúgbọ́n fáàdì ba, fáàdì kókóró báyìí fáàdì ọba ọdún bàbá rúgbọ́n kókóró báyìí kókóró round oge ẹ̀ lọ́nà dájú lọ́wọ́ ta ọ̀kan awọ wá ní onífẹ́ àgbẹ̀bí àyínà ó bẹ̀rẹ̀ sọ ó bí wà wọlọ́wọ́ ta láàrín dáa فنبي أن السعادات أولياء بسلامتهم من الشرك ọlọ́run ni àwọn aṣíwájú àwọn àwòlé ọlọ́ọ̀bá torí wọ́n mọ́kùn bí ẹbọ ní kọ́ọ̀lì ìtààlà wọ́n lè rí na ó ń bí rọ̀bí láìṣirikún wọ́n lè rí na ó ń bí rọ̀bí لا يشركون أولا عمدتهم ويورهم كلهم معاد الآية في سياق الآيات الكثيرة جاء الله بقوله هو أنه رسولهم بابك إن الذين هم من خشية ربهم مشفقون الذين هم بآيات ربهم يؤمنون الذين هم بربهم لا يشركون الذين يؤتون ما عطوا قلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسرعون في الخيرات وهم لها سابقون الله أكبر ولربا أم آية إنو إنه آية كتلا رويا وينيري kọlọ́ọ̀bá mọ́sá àti wá sínú ọlọ́ọ̀bá ẹ̀wù tẹ́mà pé ògbùgbà tí á dáàmà fi mọ́ kò sọ́lẹ̀ kan pé kò súnmọ́ dáàmà fi mọ́ àwọn òwúlé ọlọ́run dáàmà fi mọ́ ẹni àdébìsẹ̀ sẹ́lẹ̀ bá mú àníbi sẹ́lẹ̀ tí ní bẹ̀rù ìyá ọlọ́run pẹ̀lú ọlọ́ọ̀bà àní kò bìyà òun ti débi pé òun bẹ̀rù ìyá ọlọ́ọ̀bà ṣé mú mi lè léyìn dà àwọn fi léyìn irọ́ nípa ó di wa gbèrè pé ọlọ́ọ̀bà gan nígbà tí ń ròyìn àwọn ẹrú rẹ̀ gidi kí ló wí ẹgbẹ́ ọ̀gá tó náà wí ìnàlẹ́lẹ́ ilẹ̀ omi nà kásìyẹ ti rọ̀bì hí mú sì fi kò àwọn tó máa káyà ìyá ọlọ́ọ̀bà àwọn tó máa bẹ̀rù àwọn máa jẹ́ kọ́ ọlọ́mọ fìyà jẹ wọn ọlọ́mọ fìyà jẹ wọn ọlọ́ọ̀bà والذين هم بآيات ربهم يؤمنون أنا بما آية الله بقو الله ني سورو انا بي سورو خدوما ني داوتي لوري راو راو والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون كل مرة والله هذا بي مو يسمى كلونا با بي فوا الله غير هيك والذين يؤتون ما اتوا او فيما ننزلهم فوا owó wọn ni ọpọlọ wọn ni ìmọ̀ wọn ni agbára wọn ni ikú wọn ni wọ́n máa ná dọ́là fún wọn ọ̀pọ̀lọ́ bó mu wọ́dìlà ara wọn sì máa dáìpé yìí tí n ta ṣe tí wọ́n gbà wọlé báyìí la ilaha illallah annahum ila rabbihim raji'un kí pé ọ̀dọ̀ ọlọ́run làwọn ń padà síbi àwọn iṣẹ́ rí wọ́n mú láà sàbí kóòlù àwọn ni wọ́n gbáwájú wọ́n gbáwájú mọ́ra wọn lọ́wọ́ ọmọ ìlà bẹ́ẹ̀rẹ̀ àwòlẹ́yẹ ka ọmọ sàárà tí àwòlẹ́yà àwọn wọ̀nyí náà látíwájú àwọn òwúrí ọlọ́ọ̀gá kàlámù mu'allif fi ààbẹ̀ gbáàbẹ̀ ìdáfàtò ìsìkìtì ìlà mọ̀sófẹ́ ọ̀rọ̀ àfáwà muhammadu bin abdullahi bin bayan ke bọ̀rọ̀ ẹ̀ tì sí àwọn ìròyìn tó ròyìn wọ̀nyí àwọn tí àwọn wíyo àwọn sísà oye àwọn tó wọ́n ní sísẹ̀ wọ̀nyí là àwọn tí wọ́n jẹ́ àwọn wòlíì ọlọ́run ọba ayé awòlíyá ọ̀sàdàd àwọn wòlíì ọlọ́run ọba síwájú nù wọn ṣẹ́yìn lókun wọlé ìṣẹ̀lẹ̀ yorùbá bí rahimahullah sàdáàtì nìyí ọ̀nà kò mí pé nínú àwọn aṣíwájú nínú àwọn wòlíì ọlọ́run ọba aṣíwájú àwọn wòlíì ọlọ́run ọba yorùbá bí awòlíyá lẹ́rìnà ọ̀m ní sàdáàtì kàlù nípa ní wípé àwọn ẹlẹ́ẹ̀karùn-ún kọ́ọ̀lù tẹ́rẹ̀kù òkèá òkèé mìta àkéèkì tawhid fi wáyé pé kí a fi rúkìá lẹ̀ àti kí a máa fi jíjó nǹkan mìta àkéèkì tawhid ó wà nù lódodo ìkọmọ́nà lọ́kàn ìkọ́ọ̀lù ìlàdínà yasarikuna wala ta'un lọ́dọ̀ pé àwọn tí wọ́n yẹ kí wọ́n ṣe rúkìá fún wọn tí رقة وقيل هنا رقية في إتناجم كان الفسراق والاكتقاع هنا إبديرفون ń bèèrè fún rúkíà àbí ń bèèrè fún kúnfinájò nǹkan fún asáàdìta ẹlẹ́ẹ̀kẹ́fà kọ́nà àrùjámi bí tí lọ́kàn kìtàl wá tawakkul kọ́nà pé kí ẹ bá ní kí ẹ ní kò gbé náà sísọ àwọn ìyára هم قاني كانت يتوكل على الله قدوة هو توكل الاتصال هي ترك الاستدراك يعني بما بيري كوسي رقيا قوم ترك الاتواع بما في قوم من غزوهم ترك التطير أبلاد ما بيبلوا هي يعني أن العامل بهذه الأشياء هو القوة على التوكل على الله عز وجل عندما قال النبي لو إلينا لكي يدوك الله بعد أن يعبر ولو جاوا نو فوق كنا نبغى في جدال بود فوق على لو السابعة عليك يجي مكل علم الصحابة معرفة أم أنهم لم ينالوا ذلك إلا بالعمل الله أكبر يعني السابعة مما تقول لك مش بلا لا يوقع يكون استنتبه أسيبيا وسعيا فيه يعني يقول لك بس يجب أنه nígbà tí gbọ́gbọ́n sàmì ti nǹkan ọbẹ̀ àìní wọ̀rọ̀ àgbà tọwọ́ ti sẹ́yìn ní àwọn ọ̀gá wa àwọn ni wọ́n bá lè bẹ́ẹ̀ ti tàgbé bá lè bí abẹ bẹ́ẹ̀ student ó di wa ó mú kọ́ ẹnu sàábà nínú ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìmọ̀ àwọn sàábà bí sẹ́lẹ̀ ìmọ̀ àríkà إلا بعمل كان يبغى لبيه كده كده هذا الثامنة نعمي لكن هل مش حنون أنا أنا الحاهلان نعم أي لم يناله أولئك السابعون علفا سبعون علفا من آل الصواب إلا بعمل أي أمة العمل في لم ينال آل هؤلاء سبعون علفا àwọn seventy thousand lábẹ́ ìwé yẹn ní wọn kàn débẹ̀ yẹn lásán ó lè níbi pè é ààbẹ̀ sọ̀wá ipò ládàá kí wọ́n jẹ́ nàbí lẹ́gbẹ̀rẹ̀ ìṣàbẹ̀ ìlàbẹ̀ amẹ̀ iṣẹ́ kan wọ́n ṣe wọ́jọ́ anna sahaba khaadu fi man يكون له هذا ثواب عظيم àwọn sàlùbẹ̀ ti ronú àwọn òṣàlùmọ̀ àwọn tàwọn islam láìgbẹ̀rẹ̀ láìsẹ̀bọ̀ yìí àwọn tó bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ذكر أشياء من السوريس بسورة الثامنة أبي حرصهم على الخير سجوا قروان بشيري سجوا قروان صحابا بشيري سجوا قروان من قوتوا بشيري دفعنا بشيري سلوبا الثامنة أبي التاسعة ها وجه خوضهم في هذا الشيء هنا إمام ṣe ọ̀rọ̀wérọ̀ lórí àlámàrí náà لأنهم يريدون أن يصلوا إلى نتيجة إلى نتيجة حتى يقوموا بها àwọn fẹ́ ìjọ ń fà ní ìfàlà àrẹ pé àwọn tó ń síbẹ̀ àwọn tó ń síbẹ̀ ní wọ́n fẹ́ ma káwọn náà lè bá ṣe wọ́n ó ti káwọn náà lè bá wọn náà ọlọ́run kó sáànù wa náà kíláwí adúláyìn ẹjí adúlú rẹ lẹ́ẹ̀kẹwàá àbí ọdún lẹ́ẹ̀kẹ̀kẹ́ ọ̀pẹ́ àbọ̀ sí ẹlọ́kọ̀ kàlá ń gbọmọ́ ìrọ̀dọ́ rẹ̀ àtàtì àfọ̀dílẹ̀tọ̀ ààrẹ ọmọ bí kàmíyàtì ọ̀kẹ̀fíà ọlátìmìdẹ̀fọ́ àlẹ́ ọmọ níbi Muhammad sallallahu alaihi wasallam àti ọ̀nà wọn wọn àti bóò ni wọ́n sì kòtó ayébi kiri amma kàmíyà da annan nabi sallam ra'a sawabin aziman azam ni sawabi ladi kana ma'a musa àti rí àwọn èèyàn tó pọ̀ tí ẹ pé pípọ̀ tí wọn wọ́n kọ̀ ju àwọn tó wà pẹ̀lú àdàbí musa lọ wàá máa kèéfìyà bóò ti wọ́n rí bẹ́ẹ̀ wọ̀lẹ̀ annama umar ladina la yasrikuna wa la yaqtahun wa la yatayyarun bí a ti wá ráwọn kan pé òun ìbéèrè kún mo ṣe rúkì àfáwọn mo ìbéèrè kí wọ́n fi dájú nǹkan àwọn ìṣẹ̀lú ẹyẹ wọ alára bí mi tó wọ kọlóòlù wọ́n lè gbọ́kànlá lọ́wọ́ bá wọn. aláàṣírà fàbílẹ̀ tó asáàbì Musa alátìlẹ̀ fún àwọn èèyàn náà Musa náà ní àwọn náà pọ̀ fàbílẹ̀ tó asáàbì Musa ilá àwọn mẹ́fà àwọn èèyàn àwọn sàbí àmì Musa àwọn máa kó lómi nǹkan lè yìí رفع لي ثواب عظيم ما دعوا تقفهم يا وتقفوا ولكن قد يقال إن تعابير بقول كثرة أتباع موسى أنصر لدلالة عزيز ما يتكفى ولي نبي موسى يبي حديث التكاسي لأن الحديث يقول ثواب عظيم فظننت أنهم أمتي وقد يكون القوم أمتي وهذا يدل على كثرة ní ìgbà ìgbà àwọn náà pọ̀lù bọ́láwù tààlà àlà adùn báyà bí assalamu alaikum warahmatullahi wabarakatuhu wa alaikum assalam warahmatullah naam lórí òdodo ni. kódà kó tó di pé kúlíà ọ̀hún. Hmm. bẹ́ẹ̀ni ó jẹ́ olùgbàgbọ́ lórí lùtù ṣé bá gbàgbé nínú nígbà tí wọ́n tún wá fún àwọn màláìkà tí wọ́n fún Ibrahim ní rodò pé ó bímọ wọ́n ní tó gbúdá ń tẹ́lá yìí pàlú yẹn wọ́n náà pàlú yẹn rẹ̀ wọ́n ní ah, àrẹ́bì lùtù wà mẹ́fà wọ́n ní bẹ̀rẹ̀ àwọn àmọ́ tó wà mẹ́fà ẹ̀rí bí ẹ̀kọ́ fẹ́ ẹ̀wẹ̀ tó kọ́ máa tàwọn olú yẹn rẹ̀ ó lè so ìlú kejì náà àdábì ìlú kọ̀ọ̀rọ̀ kúrò lọ́dọ̀ mẹ́ta yìí àti ìlú kejì náà bá ṣe dá wà lọ ó di wà wọ́n tẹ̀lé gbani náà mo láìkí ó béèrè láwọn àwọn béèrè bá wọn fẹ́ máa béèrè láwọn béèrè àyẹn bá ń béèrè bá wọn láwọn béèrè àyẹn ẹ̀rí gbọ́ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn irọ́ ni ó di wà àmẹ́ẹ̀ ní béèrè àbí bẹ̀rẹ̀ tó máa dà wà láàmú ẹ̀jẹ̀ kí wọ́n mọ̀ ẹ̀kọ́ yìí náà ẹ̀ láwọn ẹ̀kọ́. náà ṣé o Najimudin. oníbèrè wọn ní ṣé èèyàn lè kírun lẹ́yìn oníbídíà lọ́dà èèyàn mọ̀ pé oníbídíà ni àbí èèyàn mọ̀ pé oníbídíà ni. kí ẹ bá máa pọ̀ ní ẹnu bídíà ni kò yẹ kí èèyàn kírun lẹ́yìn rẹ̀ kí ẹ bá rí gbòmìn àmọ́ tí wọ́n pè yàn bá mọ̀ pé bídíà yìí bá tún lórí ẹ̀kọ́ tó burú bẹ̀ àmọ́ tí yẹn bá mọ̀ pé bídíà nítorí àwọn bá mọ̀ pé kàrá àti sọlá tó hasa mọ̀tẹ́dẹ̀ kọlfàtìk kàrá hiyatu sọlá hasa mọ̀tẹ́dẹ̀ kọlfàtìk àwọn fáìs undesirable kọjá kọjá ẹgbẹ́sẹ̀yìn àmọ́ kọjá sí yẹn tún lórí bídíà àbí fàtìk ẹni

àwọn ẹgbẹ́ olùkí lọ́yìn bílẹ̀ àwọn àwọn olùkí lọ́yìn bílẹ̀ ẹ̀ ní ìsìn wọn ṣe ọ̀sọ́ fún wa nínú Buhari nínú Buhari àti bírù sọ́ngbọ́ bírùdà sọ́ngbọ́ nínú Buhari wọ́n pé báàbù sọ̀ràtù khalfa mùtútàì báàbù alìkírun jawaab sọ̀ràtù alìkírun kí ni ó dá wọn nígbà tí wọ́n ṣe sí na Usman Mali tí wọ́n ti kó wọ́n jáde ṣíkà Usman alayhi salatu wa salam wọ́n lè bá ọ̀kan náà mùsùlùmí ẹ̀dá tí wọ́n ní ìmáàmù wa wa hadha ìmáàmù fitna ìdí kí wọ́n yẹ̀mí sí ìmáàmù fitna ni ẹ̀nà fún ara ìrún wà nù tó ti pàtàkì lọ lẹ́kí wọ́n yẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn tí ó yà kọ́ọ̀ kọ́ọ̀ náà rukun fara sílẹ̀ sábì ní alaykum sunnati wa sunnati kula fara sílẹ̀ ó dà ní ó di wa alaykum sunnati ó kó jáwọn tàbí gbogbo ọkọ̀ láwọn tẹ̀lé àrísàbílẹ́gbà àwọn sàmì mi tako ó ní àrísàbílẹ́gbà àwọn sọ̀rọ̀ sí ìfẹ́lẹ̀gbà àwọn sàmì mi tako ó di wa wọ̀lá àmọ́ wọn wọn ó di ọ̀pọ̀lọpọ̀ ọmọ kúrọ́mọ ìdí àwọn èèyàn ìdí kúrọ́mọ àbúdọ́rẹ̀ gìfárí kí kan àpáàkà nígbà tí sọ̀rọ̀ ń pa àbúdọ́rẹ̀ gìfárí ó ní ẹ̀jẹ̀ fẹ́ kúrọ́mọ yàn ẹ̀jẹ̀ rẹ̀ ń jẹ́ kúrọ́mọ àbúdọ́rẹ̀ gìfárí tó fún orí ọ̀sán nínú àwọn tó ń tiẹ̀ mú tọ́jọ́ sí àti wọ́n mọ̀ ndị aṣọ ara mi rẹ̀ ló gbà wọ́n ti ní abúlé ní àmì agbo ẹran bí pé ẹ wọnú agbo ẹran mi ẹ mú ẹran ìwà bọ́ọ̀ mi abúlé pé kó bí eyín tó ní lọ nìyẹn ọlọ́mọdé àfúrẹ́ yìí wà náà.